أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة إيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run, ìkàlẹ̀ ilẹ̀, adọ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ ومضي ومحمد صلى الله عليه وسلم الله عليه وسلم بكاتب لكم أبا نبي آمين أولا لي نبي أو الصحابة آمين أتبقوا وانا تيان تلنا وتتبجوا من القيامة آمين أبلون رمضان 1447 ولي شعبان 27 شعبان قد متى دلوقتي òun ni sunday tó ṣe déédé february 15 2026 tó bá di ọ̀la monday ṣàbá òní 28 tó bá di tuesday òní 29 tó bá róṣù ìlábẹ́rẹ̀ àwọn ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ tó bá róṣù òní tọ́ọ̀sẹ̀ ṣe wá láwọn tó mú déètì ilẹ̀ ìwà fẹ́ lọ́nà jẹ́mọ́ ìwà ìfẹ́ ẹ̀nà ìwà ìfẹ́ ẹ̀nà ìwà ìfẹ́ pẹ̀lú tọ́lọ́ àmọ́bí. Torí wípé eku Islam ó ti ní ojú òpó pọ́ntọ̀. Bàbá wa, ẹ sì ní eku tó bá ti lójú òpó kèése kí ni kèése rẹ́sà. Torí náà ká sọ́ra fún ìlànà àfẹ́ ẹnu àbílànà ìmọ̀kan. Súnmọ́ lòrò yá ti yí

ṣùgbọ́n náà ti lé sáwọn náà sọ fún afẹ́ tó rùn bá láti mọ́ gírídì tẹkinọ́lọ́jì òkun ìlànà ìsìláàmù lọ́wọ́ ni kìí ṣe lágbára lé èèyàn mọ ìmọ̀ ìràwọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wo ìràwọ̀ náà wọ́n máa fẹ́ sí wo kádàrà wọ́n fẹ́ sí máa wo tí ó ṣẹlẹ̀ lọ́la ẹgbẹ́jẹ̀mẹ́ bí èrò a pè yí òun bẹ̀rẹ̀ pé ọmọ gọ́ọ̀nà yìí ọlọ́ọ̀lá fẹ́ gbà fún ìyẹn ló wá jẹ́ káwọn elétò rò pé ká sọ̀rọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ gọ́ọ̀nà torí pé tó wà wájú mi bí 4-5 hours ago lè tó ìwà mọ́ rọ̀ṣọ̀ ó ní kájọ́ bí point tó pọ̀ tí ó lè ní 30 point kọ́lọ́kọ́ gáìjì àmín sẹ́rí tẹ́kọ́ ọ̀lá in the month of Ramadan ìbáwọn elétò ṣe ní pé ìfọ́lọ̀ ń fẹ́ kí a ìfọ́ fẹ́ gan èrò ń bá ọlọ́run pẹ̀lú ààwẹ̀ ìgẹ̀rẹ́ bí mọ́tọ́ bí ọmọ wọn tọ́ka pùràmì lẹ́ẹ̀kan yẹn lọ́jẹ́ náà wọ́n yẹn oṣù ka bí kọ̀sídà fún ayẹ náà sẹ́rí sincerely yours ẹ̀yin òbí òní mọ́ iye táwọn ẹ lè mọ iye ẹ̀ àwọn tó bá tún mọ kéwú bí àwọn tí ń kọmọ ní ó ṣe kí ni o tó nílẹ̀ yìí òbí ẹ máa ṣe dáadáa táwọn àpá àwẹ̀ ní bọ́ọ̀lù àpá àti ìsáàpùkẹ́ lọ fún onímọ̀ ní olóníkó lè jẹ́ àwọn àti ìsáàpù bá jù ráìsì

tọ́lá wọn ká tèrè sáì bá wọn ṣètò ọlọ́mọ ọlọ́mọ jẹ́ àrí sáì um, jẹ́ ká fi ti ẹkún ní kájẹ́ ní ìrọ̀nà rẹ̀ nígbà nínú ayé àtọmọ yá wá ń kà yẹn ní lè bá kọ́ à ọlọ́run náà ọlọ́run ní náà kò tí bá sí ààrẹ àtẹ́lọ́rọ̀ yẹn kama náà fún àwọn tó ṣáájú yìí lọ ṣùgbọ́n báwọn ṣe ń gba tí wọn ọ yàtọ̀ díẹ̀ sí kí ni o ti wà mọ́ lápẹ̀rẹ́ ń ṣe wọ́n mẹ́nu àwọn àrẹ́bí ọlọ́pọ̀lọ́ àwẹ̀ fọ́ọ̀tì náà máa ń gbà jẹ́mọ́ àwẹ̀ mélòó ọ̀ọ̀dún sọ́lọ́ ní káwọ̀ gba fọ́ọ̀tì ìjọba sọ́lọ́ ní káwọ̀ fọ́ọ̀tì jẹ́mọ́ wà lẹ́ẹ̀lọ́rùn ní àgbà fọ́ọ̀tì 29 kí wá ló dé làálàkó ní tàtàkùn àtúwọ́nà tọ́pìkì ráì àti gbogbo ẹni tí bá ń gbáwẹ̀ Ramadan Ramadan náà wá lọ́tá ìbẹ̀rù Ọlọ́run bá gbọ́lódé lára irú àwẹ̀tọ̀ Ọlọ́run fẹ́ kọ́ ló ń bà ìtọ́lọ̀ ń fẹ́ káwẹ̀ kó bí tèmi àti yílá àjàmọ́ tẹ́kọ̀ọ́ lọ́rìnà

àìjẹun àtàìṣẹ́ kí ni àìmọ́mí àìṣòmọ́yàwó lọ́tàn àwẹ̀ èyí òun ni lànà ni kìí ṣe pé ń tọ́lọ̀ ń gbàlérò gan-an ni pé níbi òbí bá pa ní orí yóò pé kìí ṣe torí ṣe bí ó lè pa wá ìwé mi máa ń sọ kìí ṣe àìjẹun gan-an ni pọ́blẹ́mù àwẹ̀ èèyàn lè lòdì jẹun mẹ́ta Nàìjíríà tẹ̀lẹ̀ àyàmọ́ ní ẹkùn òǹgbẹ̀wò àìmọ́mí yẹn gan-an ni lára tẹ́lẹ̀ jẹ́ ṣùgbọ́n àìjẹ́ àìlóníwá kọ́lé èròǹgbà ọlọ́run èròǹgbà ọlọ́run tẹ́kọ̀ àwà àwọn tẹ́kọ̀ àwà ìrókò ìgbàmẹ́ lò sínú lónìí yìí alìmọ́mù Nawawi alẹ́ ìrahmatuwa wọ́n ní tí ń dẹ́bẹ̀rù ọlọ́run mo ti wá lọ́tọ́ bí kì í báyìí o ìbẹ̀rù ọlọ́run nínú oṣù àwẹ̀ nípa ọ̀rọ̀ àwẹ̀ tó fi jẹ́ pé táàwẹ̀ bá lọ tán ìbẹ̀rù ọlọ́run tó ní gbọ́ndé náà ayé wa kọ́lọ̀mọ́jọ gbọ́ndé kí ni tá a fẹ́ kí bẹ̀rù ọlọ́run bí àwọn nǹkan wọn láti rẹ̀ pé àfá ìbẹ̀rù ọlọ́run lórí àwẹ̀ tó ń báyìí ẹjá máa bá bọ̀ ìmáàmù ní wàdùn lálákọ̀ọ́kọ́ fẹ́ ìlú tọ̀á fẹ́ ìlú tọ̀á àwọn tọ́lọ̀ ni a máa ṣe a máa ṣe

fáṣàdúlà wú bìlì ìmán ẹ fi orílẹ̀ ẹ jẹ́ ìgbélé yìí mọ̀mí ní òdodo jẹ́mọ́ nígbàkì tẹ́ ẹ bá lè kàtọ́ jẹ́ pé ilé òkẹ́kẹ́ ní sáàmà lọ gbogbo ọgbà ṣẹlẹ̀ ní ọ̀nà sáàmà pé fáṣàdúlà wú bìmáàdà bìbí bìlì ìmán ẹ̀rẹ́nìkan gbọ́ ìwà yóò sáàmà lò tẹ́ ìjọba wú àwọn ọmọ ẹ̀ látà àbàtẹ́rò ní yára wọ aṣọ àtẹ́rò ẹnu gbogbo òtẹ́ẹ̀lì lẹ́tù máa bá ẹnìkan ilé ọtí lẹ́tù máa bá jẹ́mọ́n sẹ́mọ̀ pé ó ti yàtọ̀ ẹnìkan mọ́sálásí mọ́sálásí kan bẹ́ntò sí ibi tí mo ń gbọ́lọ́ náà muslim ọlọ́ba rẹ̀ sọ̀rọ̀ kẹ́ bàbá wa dáadáa yìí ẹnbá fẹ́ sórí ìró láyé kọ́ máa ṣe dáadáa sí ọlọ́run àpàwọn tí bá mójú tẹ́lẹ̀ ọlọ́run àwọn tí mójú tẹ́lẹ̀ ọlọ́run àwọn àmọ́ wà bẹ́ẹ̀ àwọn sáàsàn káwọn máa ń ké wà bẹ́ẹ̀ àwọn tí tó mọ́sálásí ṣe wọ́n ti sáàkù pé ah, bàbá tí máa ń sọ mọ́sálásí lọ sí mẹ́jọ ìbábá pẹ̀lú àtọ́rọ̀ ẹ̀lọ ajé ọ̀nà gbogbo àwọn yẹn bàbá tí mọ̀ ń sọ ìlérí àdúgbò wà lọ́nà muslim tí wọ́n fẹ́ kiri lọ́dún mẹ́wàá wọn bàbá ìyàn kan jíde mọ́sálásí bàbá ọgbà mọ́sálásí bàbá ìgbàlagbàfà gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀tẹ̀ tó lòkùnrin ẹlòmí ọ̀tẹ̀ fóònù báyìí tí wọ́n bá tí fóònù bá kú fẹ́ yọ́ wà fẹ́fẹ́ lọ sùn bí aago mẹ́ta àfàlájù àìrùmínà náà wọ́n ẹ̀sẹ̀ máa ẹ̀yẹ plan 7 bàbá ti dé mọ́ bàbá ọ̀pàá wọ́tàrájì bàbá ọ̀rọ̀ mẹ́sàgì bàbá ọ̀rọ̀ àpẹẹrọ ìwọ́tọ́ wá ní ọmọ tẹ̀jú ìdù الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أيها على الصلاة Ẹ̀rọ bàbá ìgbìmọ̀ ẹjí gbogbo àdúgbò. Nígbà tí bàbá ó rẹ̀. Ẹ̀mẹ́sàn àbápò láàrín àìlú àmà. Wọ́n á sọ fún àti bàbá kí sọ bàbá jẹ náà. Òun tàrà mọ́sálá ti sórí ire. Bàbá ní ọ̀gbà mọ́lá tí yóò tó gbogbo fruit kílé fruit pàtàkì kílé ṣe ẹ̀sìn lọ́sẹ̀. Bàbá ní ó tún ṣe, bàbá ọ̀rọ̀ nínú àgbè ìwọ́kẹ̀lẹ̀ ogbó ìtalọ́rọ̀ ọ̀rọ̀ mọ́. Bàbá tọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àdúgbò ànàbì, ó dá sádà fúrù lá. Bàbá kú dáadáa ọ̀jẹ̀rún ẹyọ kan sọ́rọ̀ tó lọ bọ́lọ̀. ọmọ bá lọ wádé yìí láàlàkọ́ yìí tàbí ìbẹ̀rù ọlọ́yẹ ìkà àkọ́kọ́ bẹ̀ ìwọ́n tó ọba ń gbá àwẹ̀ sáárí pé àwẹ̀ nìkan la àtòrí àwọn iṣẹ́ olóore àwọn act of obedience to Allah àwẹ̀rẹ̀ òtàwẹ̀ ọgbàwẹ̀ lóòtọ́ obìnrin ni ó bẹ̀ tún sí gbogbo bá yà lẹ̀ àwọn ìyàmì ló ti na àǹfààfẹ́ àbá àkọ́lákẹ́ afẹ́ kírò nìkan yọ́ wà borí tọ́bá tó ti kírò tá òtọ́dà fẹ́ wó àrò ìfẹ́lára rẹ̀ torí pé kó lò dáàbò nínú ọ̀rọ̀ Yorùbá tó Yorùbá máa lò dáàbò Yorùbá lò dáàbò kèrè sáfà Yorùbá kéde ìsásà lárúbáwá ẹ̀sìn Islam ni ọlọ́ọ̀lọ́pàá láti ẹnu ìkùránì lọ́nà pọ̀pọ̀ ṣọ́ọ̀tù lóru ṣọ́ọ̀tù àzáàbù àtàwọn ọkùnrin ọwọ́ ń gbá àwẹ̀ ó tún fi àlẹ̀ àwọn ọkùnrin tó fi gáàyà rẹ̀ lè dé wọn tó fi ń fi bàjẹ́ ọ ń gbá àwẹ̀ ó tún wọṣọ fún fún àlùsì ọ ó tún gbóra ọ ó tún ta tẹ́tẹ́ ó tún lọ kóòdù nọ́mbà púrù ààwẹ̀ yẹn ò kí ìgbà ààwẹ̀ torúkọ ọlọ́run tó ní kàmọ́ọ̀kù tí bá aláwọ̀lẹ́ bí ilẹ̀ ní ọdílì kan láàrínláàkún pàtàkù jẹ́mọ́ fílù for art arítọ́ ìdáwẹ̀ àwọn art of obedience to Allah ìtọ́lọ̀ fi a ṣe rí ọ̀rọ̀ aṣọ ìbẹ̀rù ọlọ́run yẹn fúlàrẹ̀ ara tọ́lọ̀ ń fi a ṣe mo ní sí bí 20 dà ní ibi ó ti bẹ̀rẹ̀ lọ́rọ̀ yìí sì sọ pásítọ̀ tó wọ̀ mọ́tò ó fẹ́ kí kẹ̀kà nọmba 1 nọmba 2 nọmba 3 ẹ̀ka àwọn nǹkan ìbẹ̀rẹ̀ kìí ṣe mú àwẹ̀ nìkan náà fi a ṣe báwẹ̀ bá tó lọ́wọ́ fẹ́ ká ṣe kí ni o kà ṣùgbọ́n ti láwẹ̀ gbọ́dọ̀ pọ̀ ọ̀rẹ́ wa ń gbá àwẹ̀ mọ́sálásí ní jẹnẹrétọ̀ mùsùlùmí ọ̀wà akíru owó Imam àpẹẹrẹ ah, pọ̀ fà fámúlé, kò sí pẹ̀tró rẹ̀. Níjọ́ bá máa pẹ̀jẹ̀ rẹ̀ pọ̀ àwọn ọ̀dọ́ wà kó tó lọ wà ṣájé búlá. Yá àti àtúgbàbẹ̀ rẹ̀ pé wọ́n ṣáàjì mọ́sálásí. Ẹjọ́ tí ọ̀wà kí pẹ̀tró owó tó dá ìbá ti lọ mọ́sálásí nǹkan sí wá ìbẹ̀rù ọlọ́run rẹ̀ ní problem. Ara fúrù tọ̀ áàtì ni àlèkùnfà kún fún tẹ̀bí lílà. Jẹ̀mọ́ ẹ̀ká náwó síbo ẹ̀sìn ọlọ́run ìyẹn ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀. Kí wá lẹ́lẹ́kejì nínú ìbẹ̀rù Ọlọ́run, ìwà fẹ́rí kù ìmọ̀ náà yí wà lùmọ̀ kàrà. Ìkẹ́kejì tọ́lọ̀ ń torí ẹ̀yà àgbáwẹ̀ àwọn ẹ̀ṣẹ̀, àwọn tọ́lọ̀ ń kọ̀ prohibitions, àwọn forbidden practices, ẹ má dé bẹ́ẹ̀ ẹni tó bá tún ń débẹ̀ ìtọ́mọ̀ ń torí ẹ̀ gbáwẹ̀ kalẹ̀ kìí ṣe lára ẹ̀ èèyàn gbáwẹ̀ tó bá tó wá ti tú lọ tán yọ́ bà tó dọ́gbọ́n yọ sí mu nínú rédíò program tá a máa ń ṣe a máa fi tó mẹ́mbà wá tà ẹnìkan ti pè wà pé ládọ́nà bó dìgbà bàbá ìmáà àgbọ́n àti ẹ̀ṣẹ̀ mùsùlùmí lára náà àwọn náà lè wọ́n gbá rẹ̀ ṣùgbẹ́ àpàlá ìdí máa mú sígáyì àti máa mú àkọ́ mú méjì sáàrí tí máa tún sílù tàwà tó mú ṣìláwẹ̀ rí dáadáa ṣe <laughs> mo ti léwọ̀ ìgbàwẹ̀ lọ fáàdì ọmọ gbàwẹ̀ fáàmà gbàwẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó ọba yóò fún kù jẹ́kù kọ́kọ́ jẹ́ Bàbá ìyẹ́ wà lé díẹ̀ o, ọ̀rẹ́ wá ti addicted ma smoking. Ìtọ́lù ọ̀dẹ̀fẹ̀ fàárẹ̀ ti bọ̀ jùlọ, máa wùlẹ̀ ìmúra wà tó ọ̀rá ti mọ́lóṣù kan tó èkú, tó ọ̀rá mọ́lóṣù ọ̀kan wà láì òun ẹ̀kú. Àtúrẹ́ ìtọ́jẹ́ pé kí máa wẹ̀tà ní máa gírídì láàrin máa gírídì sí aago mẹ́rin alẹ́ ó ti lọ fẹ́ sí máa láàrin ìgbàbá wá ń gbáwẹ̀ gan àwọn èèyàn gbáwẹ̀ ìyá ọlọ́jà nínú àmàdà náà ó tún di kóńgò ìjì kóńgò alákòóló mẹ́sàn-án náà ló tó fi ń padà wáyé ló ní ìlòmùtọ̀ fìfì àpẹ̀tùfì bàbá tí ń ta pẹ̀tró ó tó ti dín lítà kù ìyá tẹ́lọ̀ ó tó di aṣọ aláṣọ àwọn teachers bí ìwé ẹgbẹ́ ni

àwọn nǹkan burúkú tí mọ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọmọ ìgbọ̀rúndé ọmọ ṣẹ́wà ìyá kan bẹ nítòsí ìgbìmọ̀ pé mọ́ mọ́ báyìí ni ọtí ní máa ń tà lálùgbò kódà ó tún lọ máka mú wa sínú owó ọtí tí tó tọrọ ní máka ṣẹ̀láwà ẹlẹ́kà alájà alájà ọlọ́tí ó tún dé máka lóòrùn tí wọ́n ó tún tọ́tí àfọ́mọ́ mẹ́rin mẹ́rin ṣe púpù tó bá wá jùlọ àwẹ̀ ọ̀tí ọ̀bàtà ọba dàlà jẹ́ oníwẹ̀ alágbà láàrẹ̀ bá ti afẹ́ ẹmọ́ta ààrẹ́wà láìbò sí ẹlẹ́ ìpọ́lù ìrẹ́rẹ́ bí ọtí ẹwẹ́ bí èṣù ti gbá mú inú ọ̀nà bá ọ̀tọ́ ọ̀tọ́ ti ṣó okú jẹ́ ká sọ pé ó bẹ ní ọ̀lọ́kọ ìwọ lọ́gbọ́ àwọn ọmọ wà láìmẹ́mẹ́ ó tó ẹgbọ́ ọmọ fọ́lọ̀ bàbá lùbáríkà àwọn ìyá wa ayé ẹjọ́ ẹ̀kọ́ òbí wọ́n ń tà wọ́n kọ́lé wọ́n lọ mọ́ta wọ́n ra mọ́tò wọ́n tọ́mọ yunifásitì bẹ̀ ọlọ́dẹ̀ bàbáríkà ìbẹ̀rù ọlọ́run yẹn akọ́gbọ́ yé pé nǹkan méjì ni ìtọ́lọ̀ ń fẹ́ àṣe ká máa ṣe ìtọ́fẹ́ ká sí ká ké ni àtìkáyé láti ìlà àfáà ní sọ́bá wá rí bẹ́ẹ̀ <clears throat> máa sọ àwọn iṣẹ́ ìbẹ̀rù ọlọ́run tó fẹ́ ká lékún ìyẹn mo ní mọ̀kàn bí 20 ṣùgbọ́n kí n tó débẹ̀ yẹn àáfàá ní kí bẹ̀rù ọlọ́run lè wà fún wa nínú àwẹ̀ àti lẹ́yìn àwẹ̀ ẹ bá ń ṣàkíyèsí kókó márùn-ún sí mẹ́wàá yìí ìbẹ̀rù ọlọ́run nínú kí la pèjẹ́ mẹ́rin fẹ́ẹ̀rí bẹ̀rù ọlọ́run fún wa ara bí ọlọ́run kí èsàbòsí sínú

gbogbo tá a bá fẹ́ ẹgbà ẹ̀dá nínú ẹ̀wọ́ ọ̀tẹ́ afẹ afẹ́ gbáwẹ̀ afẹ afẹ́ wá mọ́sálásí torítọ́lọ́ afẹ́ fẹ́yàwó afẹ bímọ torítọ́lọ́ afẹ́ lọ ágì torítọ́lọ́ sẹ́ẹ̀rí bẹ̀rù ọlọ́run fi kó lára wa kèése bí ọ̀rọ̀ àwọn ẹni kan ó bí ó bí irun ó bí bàtà àwọn èèyàn lọ àbá àgbàtẹ́lẹ̀ náà lọ ájì 2019 ájì mi ti gọ́lọ́wọ́ sàánú wà láì ó tí ọkà mi ti wà káàbá pọ̀ wà láì mọ̀ ọ̀bẹ̀ lọ́rùn fún pẹ̀sẹ̀ ọlọ́dún tó lọ káàbá ọlọ́run lágbára rẹ̀ àbá àwọ̀ ọlọ́rọ̀ ní àlọ́ ọ̀sẹ̀ lọ yóò jú ọ̀lẹ̀ mi ṣe tàwa káàbá ni mo ti túlé ìtọ́pọ̀ ọ̀rọ̀ àsìkò lè ní àtọ̀rẹ́ ẹ̀mí ta jọ lọ àkàtí àtẹ̀wò nínú káàbá nítorí tí máa ń ṣe tàwa ìrún tọ́pọ̀ jù káàbá làwọn ṣe tù mọ̀dínà lákọ́dé àìdàlá jí o àìdíṣẹ́ ájì kankan o àwọn èèyàn ti rọ yí gbogbo àwọn tààjọ dé àwọn ẹ̀yìn èèyàn wa àwọn ìyá wa ń gájì àwọn ìyá wa lókè àwọn ìyá wa lóríta mẹ́rin àwọn ìyá wa ń gbé ìjà àwọn ti gájì àwọn ti ọjà bá pa àwọn ẹ̀ẹ́tẹ̀ẹ̀ tí ìṣẹ́ ájì èyí náà ni àfáfẹ́ eríkẹ́ ìtòló yàtọ̀ ní ìsìn èyí kan bí mà làájá làájá ẹni àfáfẹ́ ǹkó yẹn lọ mẹ́ka ẹ sọ̀rọ̀ ọ̀bẹ̀rù ọlọ́run fún wa ẹni bí àdáwò tó wá dé àwọn àfáà náà fẹ́ ṣe jálà bí wọ́n ṣe wọ́n dá yẹn ló táwọn náà bá ti á lọ mẹ́ka bó ti àyè náà tó ta yìí náà èyí rẹ̀ yìí náà léèkì Wàlá owó tó fi ń fẹ́ yí tẹ̀wọ́ òkè oṣòwò kéèké o. Owó tó ra tó lé ní báàgì láìsì lè bí mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ní orí. Iná ti ń pààrọ̀ yí o. Owó tó ní ìtumọ̀, owó tèjì 100,000 tó lé 200,000. Tẹ̀ bá kọ̀ wá ti rí yá lì Sáúdí sí náírà owó tó ní túnmọ̀ wọn fi ń pààrọ̀ èyí ọjà akọjọ́ látara èyí yìí o èyí sábà lẹ́kọ̀ọ́ ẹlẹ́jì ẹlẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ èyí yìí ni kọ́mọ̀ wọn là lọ wa lórí. gbogbo ẹni tó bá fẹ́ ti bẹ̀rù ọlọ́run gbà wẹ̀ ọfẹ́ ti bẹ̀rù ọlọ́run kírun ọfẹ́ ti bẹ̀rù ọlọ́run ṣe ájì ọfẹ́ ti bẹ̀rù ọlọ́run yọ kàkà ọfẹ́ ti bẹ̀rù ọlọ́run ní mánì ó tún fẹ́ ti bẹ̀rù ọlọ́run àmìjẹ̀ náà àáfà ìkìláàsùn lẹ́yà kí láti nǹkan àkọ́kọ́ o ìkìláàsùn lẹ́yà ẹ̀dá akọ́kọ́ àníyàn wa ṣe nígbà bọ̀lọ̀ ọ̀tẹ́ ábì ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń sọ́ṣà mídà wọ́n ti bá wà lọ́jọ́ ábì èmi ọ̀dà pé gbọ́pọ̀lọpọ̀ èèyàn ìtàdúrà kí àwọn ọ̀sàfẹ́ ájì kàtó lọ nígbà wọ́n tó dé ìwọ̀n jímọ̀ ájì gbogbo àwọn nǹkan Yorùbá lẹ́fù apá Yorùbá ní àwọn náà lọ ájì àfẹ́jímọ̀ ájì sẹ́rì mi ti pọ̀jù ẹjẹ́ bọ́ra wọn sọ ètò ọ̀rọ̀ sẹ́rì mi òfò sẹ́rì mi wọ́n pàtẹ́ ẹ̀lọ́ àdáwọn lọ́rùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní olùsílẹ̀ kòkú lọ ájì adúgbẹ́ olùsílẹ̀ wa ṣùgbọ́n lọ́n gbà níbi ìdí alọ́ ájì. kálọ̀ wọn náà bá lọ wọ́n níbẹ̀ rí gbogbo dandan sáàkó àwọn olùsí afọ àwọn tí ò lè dáa fún òkú lọmọ káàdì àwọn náà lọ àwọn náà gbà níbi ìdí ká tó lọ ájì àfẹ́fẹ́ gbogbo nàìjíríà lọ pé afẹ́ sàdúrà ájì àwọn tó apá nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ àwọn lọ́wọ́ ajé ìjọba nífẹ̀ẹ́ lọ́wọ́ ọlọ́run sọ́ọ̀sì àwọn náà ń bẹ lọ́wọ́ ọlọ́run bẹ bà àwọn àkóde ẹ̀jọ́ rẹ̀ lọ jímọ̀ àti ìṣẹ́ẹ̀dá rẹ̀ lọ jímọ̀ kí níbi kí wọ jímọ̀ ibi tí wọ́n sọ ilẹ̀ inú máa bí àwọn àfà tọ́jẹ́ pé ń tẹ́ ń tẹ́ nù pé àbẹ́ ìgbàdé lẹ́nu àwọn ẹ̀sùn ló bọ̀ wọ̀ èèyàn àfà náà láti ẹ̀yí lọ́kọ́ pààrọ̀ ìlú ẹ̀kọ́ bá wa débi rọ̀mọ̀gbọ́n náà àníyàn lọ́wọ́ ọmọ jẹ́mọ́ tí mo bèèrè ẹ bá fẹ́ lo ìbẹ̀rù ọlọ́run àwẹ̀ ìgbó lẹ́kùn bẹ̀rẹ̀ oṣù self evaluation ẹgbàmọ̀ ìpòsí wọ̀ ní ara wa fẹ́rẹ̀ ìtọ́rọ àdá ìgbónú mọ̀hánsàbá nínú ká máa ṣètì rẹ̀ ní mọ̀hánsàbátù yàwó méjà mọ̀ àfábátọ́nù ìyàwó méjì lójúmọ́ ká tó sùn lára alẹ́ ẹgbẹ́ máa fèsì rò ní ara wa ẹ̀yí tẹ́ bá tó ń business bẹ́ẹ̀ máa ń fèsì rò business ní lójoojúmọ́ ìmúlapa lónìí pàápàá tẹ́ bá pààyàn bẹ́ẹ̀ kọ́mọ̀jẹ̀ pé ló ti gbé rúmẹ̀ láti ẹgbẹ̀rún bẹ́ẹ̀ mú inú láìsí bá jù mọ́ra lórí ọ̀tà ẹ̀sà kóńgò kankan ìkẹfà ajá àpá kóńgò lẹ́wà mẹ́ ṣé ètò ti pé ó tó ń tu ọyẹ wọn jẹ́ orí èlò wà lẹ́ta sọ́ọ̀tọ̀ pé gbogbo yìí lórí pé ó gbowó ìwọ tó ní ọjà ọlọ́run tó wá ní ọjà òun sì máa rọ̀ wárùn ẹ mọ́ta káàpì kọlọ́run ẹ lọ sójú ọgbẹ́ ìlú sọ̀rọ̀ pé nǹkan burú jù ní pé kéèyàn ọjẹ́ tí ń bá èèyàn ṣiṣẹ́ wà láìkẹ́ ẹ̀jẹ̀ kòwọ́ ọ̀dọ̀nà kẹ́ ní cctv kámẹ́rà tí mo fẹ́ ń sọ̀rọ̀ tó ju tí ń ti ti fi kamẹ́rà ọlọ́rọ̀ ọmọdé pẹ̀lú ìmáì ọmọdé pẹ̀lẹ́ yìí náà fẹ́ jókòó pé pé ń tàà ṣe wà láìrẹ́kọ́ọ̀dù ẹ̀rẹ́ lọ́dọ̀ ọlọ́run wà máa rọ̀ búkà bíbọ̀ láàmì lèmi àti ìbọ̀ rẹ̀. sọ̀rọ̀ pé ìpọ́ta ìdílé káyìkò máa tẹ̀sù ara wa pé ìwọ ọlọ́run ìjì ọjà rẹ̀ o ìwọ ọlọ́run ibi tí ẹ̀rọ bá ti wà sórí ìjì omi o mọ̀ mọ́ wà bí àtàwọn àwọn ìsìnfà Fẹ́rí àmọ̀ wá ń pè tí wà ara wà pé á ah, tí mo ká sùn bá lónìí. Tí mo kí zúrí àásìlì mọ́ gidi alẹ́tẹ̀ bá bẹ́ sùn jòrò júmọ́ ẹjá mọ̀ sí tó ẹ̀mẹ́ ara wa. Á ah, kí ni mo ṣe lónìí dáadáa? Mo lò bó súnmọ́ ọmọ, mo fọ́lọ́mọ lówó ìṣẹ́ ládàá ni. Mo tọrọ pẹ̀tró lẹ́mọ́ta láti ìṣẹ́ ládàá ni. Mo pe àbúrò ládì mi ìṣẹ́ ládàá ni. Mo pàbúrò mọ́ mi mi ń gbọ́ra ìṣẹ́ ládàá ni. Á ah, mo tún ṣe báyìí

wọ́n mọ̀ bíra wọ́n nípe làwúdú rọ̀ wọ́n ní bí ìpankẹ́rẹ́ bí ẹgbà bí kògbòkò tọ́bá fẹ́ sọ̀rọ̀ lálẹ́ ìrọ̀mọ́rù kí lójú rẹ̀ lórí kí lẹ́nu rẹ̀ sọ lónìí ibo lónìí lọ lónìí kí lọ jẹ sí kùn rẹ̀ lónìí ibi tí mọ́rù bá ti ṣe mẹ́fẹ́ kì yóò fọ́ra rẹ̀ lẹ́gbà ṣẹ̀gbẹ̀ ìmọ̀nì tí wọ́n tó bá tí wọ́n bá lè fún rẹ̀ lẹ́gbà kọ́ fọ́ rẹ̀ létí pé ìwọ́ kọ́ fọ́dẹ létí gidi wà láìkọ́ wá kò pèsè pé ìwọ́ wá rìn ó rìn lálé girlfriend ìwẹ̀ ẹ̀kọ́ burúkú kó kọ́ yàbí méjì lápò kẹ́sì ọmọ ọ̀tọ́ ìjẹ́ tọ́bàtò lápò lọ lé girlfriend ìwọ́ wá lọ wo eré burúkú ní YouTube owó burúkú ìmọ̀ kó mú ojú rẹ̀ má wulẹ̀ fọ́ kọ́ ọ̀nà tí ẹ̀ ta kọ́mọ wo báyìí tọ́bàtò lápò ní wo òkú ní wo yẹ́lò fìmọ̀ àti gíré fìmọ̀ jama ǹjẹ́ mo rí látọ̀rọ̀ ṣe fún ọmọ rù ẹ̀mọ́ ṣàìtọ́ ọmọ máa pa fún mi alimọ̀ta fún mọ́ ṣọ̀pọ̀ abẹ́kú sọ̀rọ̀ láàrín ọ̀tà ẹgbẹ̀rẹ̀ wúmọ̀ máa fà lákìtà fàjà ìlà sálàkà ṣàìtọ́ ọmọ fàjà rẹ̀rọ̀ fàjà ìrẹ̀ ọmọrù ẹjẹ́ tó láfẹ̀ẹ́ tó lórí orí kí ìlú àdúgbò tí mo wáyé kájú mọ́rù bọ́ọ̀lù àti ìwòrò ọ̀gbọ̀wà sí òjé ṣàìtọ́ ń bọ̀ láti ibi ààrẹ rẹ̀ òun náà bọ̀ wá sí òjò sẹ́gbọ́n ẹ̀kọ́ mọ̀gbà sóòtù rọ̀ ní kọ́gbà ọjà bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mọ̀gbà wá sóòjì sẹ́gbọ́n nǹkan tí èso òjò ẹ́ kalẹ̀ nímọ̀ fúnmọ́rù èso wà ń yá ndí ààrẹ muslim yọ́ wà gbọ́ náà ń ṣògo ọ̀rẹ́ méjì ìwòrò tẹ̀síwọ́n tó tẹ̀ yọ́ wà ẹ̀sẹ̀ máa bọ̀ ẹ̀sẹ̀ máa gba ìṣekọ́lá mọ́ọ̀sì géètì ìrètí kó tó wá dé òkè ìjìyẹ torí wọ́n fá fóta ní oòrùn márùn èsù mọ́ sá fún márùn ìṣíkàtì mọ̀háṣàbátí ní ìlàs ẹgbà fẹ́ rí bẹ̀rù ọlọ́run lò láti ṣe lọ tẹ́ dórí inú àwẹ̀ táwẹ̀ bá tún parí ẹjẹ́ a máa ṣèṣò ẹ̀mí ara wa kí la ṣe tọ́ da kí ni ọ̀dà ẹni pé tó bá rí mọ̀háṣàbátí Ìtọ́ pamọ́bẹ̀ náà ni ìbẹ̀wọ̀ ọlọ́run. Kí ni mo ṣe tọ́ dá ọ̀kárí? Kí ni mo ṣe tí ọ̀dá ó jíà? Wà lẹ́bẹ̀rù ọlọ́run. Ara tí ó jà rí bẹ̀rù ọlọ́run láàwẹ̀. Kí ni aṣọ lónìí láwẹ̀ tọ́dá? Kí ni ọ̀dá tọ́lọ́run mọ̀ sí ètòsí? Ẹlẹ́kẹta mọ̀rọ̀ ọkọ̀ bá náà. Kí ẹlẹ́kẹta jọ náà? Mọ̀rọ̀ ọkọ̀ bá náà kágbà pé ibikíbi abá wà ọlọ́run bá ń sún bàbá ìṣúwà ọlọ́run bá ń mọ́nítọ̀ wà afábà ti jókòó kálukú wa ní mọ́lẹ̀ kálù kí ni tó ọba kó sínú kòkó adìẹ kòkó ti tóbi jù tó kó sínú kọfà drink ti ń bẹ̀rẹ̀ wájú mi wọ́n tó wá fi kọfà ní ìbùrọ̀ ọlọ́run bá yọ pé ọ̀nà ìyẹn ni ó wúlò fún nàbí yìí Yusuf alẹ́ ìgbàlá nígbà tí ìyá wa Zulaikha tọ́tẹ́ kí Yúsùfù ọba wọn tó fi rán àwọn àfáà ní tí ò ní ó fi fi rán kí ó fi mọ̀ ábára kí là ń pè mọ̀rọ̀ ọba tó wípé mo ọmọ ìyá wa tán ní ọmọ mójútó mọ́sálásí ó sì yí pẹ̀lú mọ́sálásí ọmọ àwọ̀ àtìwà. alábẹ́ tó ìdáwọ̀fà ìsúnjẹ takọ̀ yẹ kọ́ pẹ̀lú àti àkíyà àti àánà tó wọ̀ láì ọdí pẹ̀lú mọ́sálásí ọmọ àwọ̀ àtìwà. ẹni yẹ pọ́blẹ́mù kan náà lónìí fẹ́ẹ̀ mọ̀ mọ̀rọ̀ kọ́bà ọ̀gbà pọ̀lọ́ Bọ́lá, àwọn olóṣèlú Nàìjíríà ní orí wa síwájú tó bá pè wá tó bá pọ̀ àwọn ìṣòdodo fún wọn nígbà ìwò kan bá tẹ̀lé lákìnyẹlé àwọn olóṣèlú pọ̀ mbẹ́ ló kágbọ̀rẹ̀ lákìnyẹlé gangan lẹ́tí lọ òṣèré àti ìtẹ̀lú ara wọn tó fún mi lówó dẹ́sà ti bá sọ̀rọ̀ ló fún fa jọmọ dánẹ́kì tí ò lè ṣòro ló fún ọjọ́ ọmọ pírẹ́sì wọn àwọn olóṣèlú nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn wà láì wọ́n jí àròlọ́ wọn wà láì jí ìyá ara tí ó jẹ́kẹ́ jìyà òun ni mọ̀rọ̀ ọkọ̀bà tí wọ́n ń sọ ní wọ́n ẹ̀gbàpọ̀ lórí àwọn ẹwọ́n tó ti ń fọ owó nàìjíríà àwọn amásì à àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ta owó wọn gbádùn ìwọ̀nba àwọn apá iná gbogbo èrè orí ẹ̀ ẹ̀yìn ilẹ̀ wa sọ pé wà mọ́tò 150 million ṣé yóò gbé ní wọn wá lùsẹ̀ náà ní mọ́tò 150 million ẹni tí ò sí 1 million lọ́wọ́ ẹ̀ẹ́tọ̀ yọ táàkì owó ẹ̀ yọ́ ra pẹ̀tró lọ́wọ́ gógó ipò tí ẹ̀yẹ kó dé pẹ̀tró kò ká ní lọ́bá stébù mọ́tò nìkan ló kù jọ ọmọ ìlú pẹ̀tró láwọn ìlú tó ní wọ́n tó pẹ́ ń bẹ̀rù gẹ̀ sólà vehicles Pẹ̀lú gọ́ọ̀nù ọ̀tọ̀rùn ló ṣe rú ẹ̀. Abẹ́ẹ̀fẹ́ ẹ̀ka mẹ́ta Nàìjíríà ní Spectime láàrin COVID síse. Lọ́dọ̀ tèmi gọ́ọ̀nù ọ̀tọ̀rùn ló nọmba one gọ́ọ̀nù tó yẹ tó ní Nàìjíríà. Kọ̀dẹ̀ sí tọ́pà dúpọ́ bẹ̀rù ọlọ́run lọ. Àwọn tí wọ́n wà ní kẹ́ẹ́sì olóṣèlú nìkan ẹ̀yìn òṣìṣẹ́ ìjọba náà ìwọ́pá bá jẹ́ public servant and civil you are corrupt.

mọ́jẹ̀ káwà ní òjì ìsáwò èmi òní fọ́nà àmìlé ṣùgbọ́n tó tó máa dé máa lè wọ́n bá. ẹ̀kọ́ tó ara ọ̀pọ̀ ilé ẹgbẹ́ kànga wọ́n ní ẹgbẹ́ kànga méjì ẹwà ọwá mú ọlóúnjẹ okóúnjẹ nínú ilé ìwà àwẹ́lẹ́ àti ẹ̀gbádùn àwọn tán ní ẹ̀fún lóúnjẹ sẹ́ẹ̀sì wọ́n ní kọ́kọ́ alóúnjẹ ń gbà kófíìdì lọ́yọ̀ tó sẹ́ẹ̀mọ́ tó jámọ̀ oúnjẹ tó yẹ kájẹ ń gbà kófíìdì wọn àfà ọ̀sẹ̀lẹ̀ lọ́yọ̀ tó bọ́sẹ̀lẹ̀ lógọ́ta àwọn tó kìí fàílẹ̀ lùmọ̀rọ̀ ọkọ̀ fún wa. níbo ni pé àlọ́rùjúmọ̀ mọ̀rọ̀ kọ́bà ní pé ẹ bá bá bìbẹ̀rù ọlọ́run gbà rẹ̀ ní rọ̀mọ̀gán mọ̀ ọlọ́run ṣe kí ni ọlọ́run ọba ń rí ọ. yúṣùfù ọba ṣe sì nà àlẹ́ ìsọ̀lá bàbá ìmọ̀ ọlọ́run ọba ń rí òun ọlọ́run rí alákùnrin láì ọlọ́run yìí gọ́ọ̀nà ọlọ́run yìí president ọlọ́run yìí ìgbà tí wọ́n gbà sísẹ̀lẹ̀ gbódìjà ń bàdàn thirty billion fifty billion thirty billion ọ̀fẹ́ni fifty billion ni mo apply fún ṣe ẹgbọ́n kankan mọ́ lórí thirty billion wàláì ọlọ́run yìí jáde ń bẹ̀ wọlé àti àmọ́ fọ́lá gọ́ọ̀nà wọlé kìtà fáyọ̀dé fáyọ̀ṣe ayọ̀délé olóngbòdè àti ìtò òun ètò ríwú ó tún lè tí ò yé òun ọlọ́run gbogbo ẹgbẹ́ ọgbọ́n àwọn tó bá tí tí mọ ọ̀nà bọ́dìjà ui yẹn lọ tí wọ́n kú tí fábílì wọ́n lẹ́tọ̀ọ́ lọ bá ti bùrọ̀ tí wọ́n bá ọlọ́run tẹ̀ wọ́n mọ̀ ní ọgbẹ́ ìdè tí wọ́n bá gbogbo ẹ̀ wà láyọ̀ ọlọ́run bá wọn Ah, ọlọ́run tí mo ṣe wà láìpò ní sábùsì kò ṣe lánàá kò ṣe lónìí kò ní ṣe lọ́la. ẹ má fẹ́ gba àwẹ̀ rọrùn tó tún fẹ́ dẹ̀yìn àwẹ̀ tí ọ̀fẹ́ padà bí ẹsẹ̀ nǹkan lẹ́ẹ̀kẹta tó ní ìbùnú mọ̀rán kọ̀dá tú àgbàrá ibikíbi tó ọba ti wà papọ̀ lọ́rùn yọ ìyẹn ní òjò lè rí tọ́lọ́ ṣe wọn àwẹ̀ ẹlẹ́kẹrin àpapọ̀ bá tó nà sọ̀rọ̀ Jọba kí la pé o. Jọba kí la pé e. Sẹ́ẹ̀rí àtàwọ́bátù nàṣù nàmbà 4 kò sí mọ́ lè káànù wà gbogbo bá ń sọ ìlàánípa náà ti ń fẹ́ lọ́wọ́. Bọ́yá bí ìkàwọn ní wọn ló ṣe kankan ìwọ ọmọ àgbà ní tẹ́ẹ̀kì àwọn ẹ̀rọ kan wáyé ìwọ náà sábò sí kéékèèké ṣùgbọ́n wọ́n lánìyàn àbòsí ṣùgbọ́n ní tí ọ̀yẹ́kọ́ wọ àkáǹtì ẹ̀fẹ́ kí ni ọwọ́ bẹ̀rẹ̀ ìwọ̀n ọmọ máa rò ní o mọ́ fẹ́ iṣẹ́ lórí láptọ̀pù wọ́n ní ọlá ẹgbẹ́ tẹ̀rẹ́tọ̀ mọ́sálásí lórí ẹbá àpàtórí ìrìnlẹ̀ máa mọ̀ ah. ìlẹ́tọ̀ kí tẹ̀rẹ́tọ̀ mọ́sálásí tó mọ́ fẹ́ lórí láptọ̀pù tí máa bá lò mànìjẹ́ mọ́ fẹ́ tẹ̀rẹ́tọ̀ ẹbá ara petrol ìnílò petrol mọ́sálásí mo lo petrol mọ́sálásí for personal ibi kálukú alẹ́ ìsinmi òfin orí gbà transformer pẹ̀lú ìyẹn lọ́wọ́ afá pé ká máa tọrọ àforíjèbé ọlọ́foríjèbé òkèlè náà ló ọ̀pọ̀ jú ní gbogbo mọ̀ pé àdáyí márùn-ún mo lò tẹ̀lẹ́rẹ́tọ̀ mọ́sálásí fún personal project ọ̀fẹ́ mo tẹ́ mo fẹ́ tó mọ́sálásí ọ̀fẹ́ mo tó lè kán sí fáàmù mo tó lè fáàmù yáyáyá tí fáàmù bá bàjẹ́ èmi kí kòró lẹ̀ òjẹ̀rán ìlú kòró lẹ̀ ọ̀dẹ̀rún Bẹ́ẹ̀ bí wọ́n tàbí tó bá ń ọlọ́run aláforíjì, ìwọ́ àwọn kan bá wá pọ̀ táwà náà fi ń tẹ̀lọ, àkọ́dọ̀ máa tọ́rọ. Ilé ní ọlọ́run, táàbọ̀ fún ọgbẹ́ ní ọlọ́run ni ilé ìwòlí ìwòlí ìṣòro ní ìṣòro. Àwọn ọkọ̀ nígbà tí kí ó ti wù láyà tó ti lẹ̀ ní ọlọ́run. Kúlù bà ní Ádámù ọ̀pọ̀, àmọ́lẹ́ àfàlà, ó ti gbogbo àwọn ọmọ Ádámù ẹ̀lẹ́sẹ̀ aláàbùsùn wọn. Wọ̀n kọ́ ìrọ̀kọ̀ mọ́ yínà tàwọn àpapọ̀ ẹni bá wá dúró lórí rẹ́nu àwọn tí ń sá ṣẹlẹ̀ tí sọ pé ọlọ́run forí tèmi o ìlé túbítú ilẹ̀ ìka ilé túbítú ọlọ́run forí tèmi jama nǹkan ẹlẹ́ẹ̀kẹrin nu ẹni bá fẹ́ fi ìbẹ̀rù ọlọ́run gba àwẹ̀ ẹjọ́ ọmọ tún bá ẹsẹ̀ sẹ́ǹbà mi lọ ẹlẹ́kàrún ìjìtì náà bù ṣáhàní wàlẹ̀ṣẹ́kùtì wàlẹ̀bàgọ́bọ̀ bẹ́ẹ̀nà ẹlẹ́karùn-ún wọn fún ọfẹ́ fífẹ̀ wọn náà gba jẹ́kẹ́mí rẹ̀ ọmọ kó fúrì níbi à ń bá ọmọ nìkejì yíyo iná ni bí ni kèépa tẹ̀m̀bẹ̀lẹ̀kú and keep malice jẹ́mọ́ ìbáwẹ̀ tó ń bọ̀ yìí ààwẹ̀ tó dé tán ààwẹ̀ tó parí ẹ̀mọ́bẹ̀ẹ́lẹ̀ kankan lójì Gbogbo ẹ̀ntẹ́ ń bá ní òjìṣẹ́ bá ti kó wá sí ẹlọ ilé rẹ̀. Tí ilé rẹ̀ bá jìnà ẹ̀sùn lórí fóònù, kí ọ̀bá gbé ẹ̀sẹ̀ ẹni tó súnmọ́, bàbá wà lórí wọ́n bínú, mo gbọ́ wà sí lónìí. Hmm. Wọ́n ní ká lè bọ́ọ̀lọ̀ dáadáa. Káàrò ẹwà ó lè jápọ̀ wọ́n bá lọ́dọ̀ ọlọ́ ká má bàá yẹn lójì. Gbogbo ẹni tẹ́ ń bá lè bí ẹ parí ẹ̀. Ìyàtọ̀ wọ́n ní bá ra epo pamọ́ ládùúgbò òjò wọn tó bá ti tòṣe lọ́wọ́ àríkò pa padà kó bàbá ẹ̀ tó bá rí ìgbà tẹ́lọ̀ tó lóòlè bá sọ fún máa lọ bá sọ fún lọ́gbọ́n tó ṣúgbẹ̀ kan tọ́jú láyé ẹ̀ ló bá ṣe bàtà mọ́ tó lọ́gbọ́n bàtà fún rọ̀ lẹ́yìn kọ́gbọ́n tó bàtà tó wọ́n gbà tún àwọn jàmá ẹgbẹ́ kẹ́mi wá ó fúrí kẹ́mi wá mọ́ tẹ́yẹyẹ sẹ́rẹ́ ni tẹ́mi rẹ̀ ọba ẹjẹ́ àgbàdúró lórí márùn-ún. Kí lórí àgbàdúró lórí márùn-ún? Ó ti lọ fẹ́ sọ àwọn afẹ́ẹ̀rẹ́ díẹ̀ tó yẹ ká ṣe nínú àwẹ̀ táà fi lè rí ọ̀rọ̀ ọlọ́ ọlọ́run fọ́lọ́sọ́nà ẹjẹ́ àwọn ojú ẹ̀mẹ́ sẹ́wárí ká lè gbà pé á ẹni yìí ní bẹ̀rù ọlọ́ ìbẹ̀rù ọlọ́run ọyẹ ìfẹ́ àwọ̀ díẹ̀ nínú àwọn nǹkan tó yẹ ká mójú tó nú àwẹ̀ táwẹ̀ bá tún wá lọ tán àmì fi wọ́n lẹ̀ afá àlálà kọ̀kọ́ ipa àfihàn pé eléyìí mọ́ bẹ̀rù ọlọ́run àkọ́kọ́ bẹ̀ gangan ni asọ́wọ̀ sóhun ọ̀rọ̀mọ̀gbọ̀n kí alákọ̀ọ́kọ́ bẹ̀ asọ́wọ̀ ọ̀rọ̀mọ̀gbọ̀n ìwọ tí ọ̀rọ̀mọ̀gbọ̀n bá èyí sóbìnrin tó lóyún pẹ́kútọ́wàgbà ìlera ní fún àbọ́mọ rẹ̀ èyí sóbìnrin tí ń tọ́mọ lọ́wọ́ pẹ́kútọ́wàgbà rẹ̀ ìlera ní fún àbọ́mọ rẹ̀ èyí sóbìnrin tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ èkó bàbá arúgbó pẹ́kútọ́wàgbà rẹ̀ ìlera ní fún òsì lórí ìrìn àjò ọwọ́ ọ̀fàálẹ̀ ọwọ́ ń jọ̀sọ̀ nínú àwẹ̀ ọ̀pẹ̀lú ọlọ́

ojú ìtàlò ní ìwọ ọlọ́pọ̀ bẹ́ẹ̀dẹ́ àtọ̀wà mọ̀ ṣẹ́ lè ṣe ìgbà tí ó fọ́nà tó wọ́n lè jẹ́ àwọ́sùn láì tí ó lè jẹ́ wọ́n ṣe ju bẹ́ẹ̀dẹ́ ẹ̀rọ báyìí ọkẹ̀ ju pùrà ní ìwé fẹ́ kí ní Mọ̀mọ́wà ìfẹ́rọ̀rọ̀ bẹ́ẹ̀dì lórí àkàrà. Kí mo pè, àjẹ̀mọ́ lọ́sọ́ ju pùrà ní àfá aláǹjẹ̀ lórí. Búrẹ́dì àtẹ̀wà lọ́ń jẹ kọmọ Sọ́tọ́ bàbá ní àṣàlà tó wá ń jẹ sámúrù lọ́sàn áwẹ̀. Bábùbá kí rárá pé àbúbá kí rárá ó lójú só máa kì rẹ̀. Àtàmúrù kì náà ń jẹ yìí, àbúrùsì mọ̀ ń jẹ, ọjá ìwọ náà gbà. Ọba ti sọ ẹnu, ọba ti sọ ìrú Buhari. Ó yẹ kọ́ sọ ìrú Buhari yọ́nà ẹ̀gbẹ́.

ọmọ àlè ní kí ó so lórí rẹ̀ wọ́n ò ní ọjẹ́ kùránì jọ́wọ́ kùránì tó jẹ ẹ̀yẹ̀ òkè ni ká kùránì kó ronú sí ni gbogbo àwọn ẹ̀sọ̀ òfò ní ẹ̀rọ ti ẹ̀sàyà ẹ má sọ má ayé ti lajú àti kéwú àwọn tí ọ̀bà nímọ̀ lẹ́ẹ̀mọ̀ sọ àwọn àgùntàn Ísírẹ́lì fẹ́ǹtẹ̀lẹ̀ ní lẹ́ẹ̀mọ̀ sọ̀tọ̀ òkú bá ń kú àwọn ọ̀dọ́ tó ti ń kankan láìsàn ká gbogbo ẹ̀ lẹ́ẹ̀mọ̀ sọ̀tọ̀ òkú tí ó kan jọ kan ẹ̀yìn mọ́tò rẹ̀ tí ó wá sọ́nà mọ́tò bó ṣe pọ̀ sí gálọ́nù ẹmọ̀ kúùtọ̀ òṣè òṣè túnkọ́ ọmọ gálọ́nù tọ́jẹ́ pé pọ̀ lọ́pọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ Torí náà, nǹkan àkọ́kọ́ táà fi màá kọ́ ọ̀bẹ̀rù ọlọ́run sọ́ọ́lọ́ Ramadan. Jẹ́mọ́ ìjà máa ń so. Ẹlẹ́kọ̀ọ́jì lùsúmù sọ̀láàtì ìjàmáà lùsúmù sọ̀láàtì ìjàmáà lùsúmù sọ̀láàtì ìjàmáà nǹkan kejì bá fi mọ̀ wípé á ẹnu ìbẹ̀rù ọlọ́gbẹ̀lá rẹ̀ òun ni kọ́ ọmọ kírun wákàtí márùn-ún kọ́ wá máa kí ní jàmáà Jọmọ́ kí mo pé kọ́ máa kí kí ni wákàtí náà àrùn ní ṣàdá. Zúrí, Asri, Maghrib, Isha, kọ́ wá kí ní jẹba. Àdíìsì lákàtí ẹ̀wà ń bẹ̀. Àdíìsì àfáwà Anas Bọ́dọ̀ Ẹgbẹ́ rẹ̀ challenge. Mo gbọ́nà ọlọ́dún arí márùn-ún wà ṣe ìwọ́tọ̀ ọba fẹ́ jẹ́ ní ọlọ́run pẹ̀lú bẹ́rù ọlọ́run wọn tó ṣẹlẹ̀ Ramadan kánú 29 party days ẹjá ní party days approximately àdúrùfẹ́ àná ó lánàbí sọ́lọ̀ láàrọ̀lára ó ń sàlàyé pé ẹni tó bá ń kírun fi jàmáà ó ń kí ní jàmáà àrùbà ìnà yọ̀ọ̀mà fún ogójì ọjọ́ yúdírí kù fi á àtẹ̀kìdí rọ́tàlẹ̀ ńlá wọ́n wá ń bá Allahu Akbar alákọ̀ọ́kọ́ jẹmọ́ ìbẹ̀rù ọlọ́ọ̀tọ́ agáyátà ni mo ń sọ yóò bí ọmọdún ṣe ń bọ̀ gbogbo ìrún táàkì ìrún 150 adẹ̀ níbi ìrún 200 75 and 40 kí ló jẹ́ ìrún 200 sọ̀lá káwá ní áàkì 150 ní àwẹ̀ mo ń wo ta ní òun ìlú challenge yẹn bí kọ́lọ̀ oṣù orí lábẹ́jì bá mẹ́rin sọ̀rọ̀ ọlọ́sọ́gbọ́n láti fún náà ẹwà kí o gbogbo ọmọbọ́n lè tẹ́mà ẹwà bá aláwọ̀ akọ̀bá alákọ̀ọ́kọ́ ìtumẹ̀ ní pé ká tó ń ṣe kàámà oṣù àmọ́tàlá àdàbí lọ́lọ́ wọn tó ń kàbé jù fún bàrọ́ àtòmínà náà wà bàrọ́ àtòmínà nípa ó ń tọ̀ kò ní wọn náà kò sì ní jẹ́mọ̀ náà fi kì í. Onímọ̀ náà fi kì í ìran tí wọ́n ìwọ̀n òròjú ni وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراعون الناس ولا يذكرون الله إلا قليلا Mọ́tọ́ ọ̀bẹ̀ lórí rẹ̀fọ́tíkì ní Jẹ́mọ́, ọ̀nbá Allah àpàdà alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ ní Jẹ́mọ́ nà fi tó kú láyé. Ọ̀rọ̀ ní òní kọ́kù sínú ọlọ́tẹ̀lẹ̀ àti yẹn oríṣẹ́. Fáàbà wá ẹjá máa kírun wa lásìkò kádẹ̀ máa kí ní jẹ̀mọ́ ara tó máa ṣó ìbẹ̀wọ̀ ọlọ́run òun nìyẹn jọmọ́ ìṣọ́lẹ̀ àbí èdè ìwé jẹ́lẹ̀ kejì kí mọ́ pa lákọ̀ọ́kọ́ lẹ́yìn wáyé bá mi lọ ní o kápá rẹ̀ rọ̀mọ̀dọ́rọ̀ rọ̀mọ̀dọ́rọ̀ kí lẹ́lẹ́ kejì jẹ̀mọ́ lọ́dún mo sọ̀rọ̀ ẹ̀ kejì jẹ̀mọ́ kama kírun ní jẹ̀mọ́ náà sẹ́gbàrá <clears throat> tó wá kírun jẹ̀mọ́ tó bá mọ́ wà láà aláà níbi ìrọ̀ 40 days àti wá rí 30 days inú kéde ìjàmọ́ òtijọ́ mélòó ọ̀tá yẹ kí bẹ̀rù ọlọ́run ní congratulations congratulations ọlọ́gbà sórí ẹ̀yàtọ̀ àmì àfáà ní òkè ìtàn kìrọ́ àtúrò Kùránì kìrọ̀ átú alùpùpù ara tí wọ́n fẹ́ ká tún ṣe inú ààrẹ sáàfì mọ̀ pé ìbẹ̀rù ọlọ́run ó ti dé báwẹ̀ bá wá lọ kámọ́tò òjò ẹ̀mọ̀ káfùrà ní lọ́pọ̀lọpọ̀ níwájú mi ń bi àwálù sálà sí tìláwá tí kòrà tí tó wà bí ìtọ́ mọ́tẹ̀ ní ìdẹ̀kọjá wákàtí kàtí ilé kámọ́lẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ kámẹ́jì mẹ́ta ìkan nínú àwọn sálà àfọ́ àwọn sàìdù gbogbo jùlọ ẹ̀ yá tí mo lè kọ̀ áná sí kúlẹ̀ láì látàí àwọn kùránì kan láàrin òru méjì kùránì fi kẹ́ẹ̀nà kùránì lè lò dáma ẹjẹ́ lọ àfọ́ àwọn aládìísì àgbà wà kánà Muhammad bọ́lù Ismail al-Bukhari yá tí mo fi Ramadan náà kúlẹ̀ yóò mìíràn Ìmọ̀ ìwà Bukhari, Kùránì kan

wà ní ìlú àmì wọ́nìkì wà bí àbọ́ àwọn àmì wà bí àbọ́ àwọn akọ̀tàádà wà bí rọ̀bí ìgbóló ṣùlẹ̀mọ́ wà mẹ́rin mọ́fẹ́ ká àbọ́ àwọn akíyàn mẹ́rin bí ṣùgbọ́n ní àwọn ọ̀dọ́ tó ní fún ọmọ ọkọ̀ ilé òrìkà pùlání ìkan lójúmọ́ ìlẹ́ka méjì lójúmọ́ ní ilé parí ẹyọ kan jọ mẹ́ta ìwọ́n náà ti ẹ̀ láàrin pé nọ́mbà wá mo fẹ́ parí odidi pùlání kan lọ́rọ̀ mọ́ ẹni tó bá ń ka 20 pages 10 leaves láwọn kùránì táyà rẹ̀ máa ń parí sísàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kùránì ọ̀dẹ́ wà ń pa ń tẹ̀ kùránì fáàdì náà tó bá ti ń ka twenty pages ten leaves ewé mẹ́wàá sọ èpè ewé ni fún owó a leaf contains two emoji. tó bá ti ń ka twenty pages lójoojúmọ́ wà á parí kùránì kan ṣùgbọ́n tó ní ìyẹn kéré kí mo ló jàmọ́ tó bá fẹ́ parí ìtura nílòdì ọmọ ẹ̀ka 40 pages lójoojúmọ́ ọfẹ́ parí mẹ́ta 60 pages ọwọ́ àwọn amọ̀lọ́bá sáwà lè parí mẹ́ta ní àwẹ̀ nígbà ta ìjọ tí ò bá sáwẹ̀ ká máa parí ẹyọ kan lójoojúmọ́ ìjọ táwẹ̀ bá wà ó kéré tó ká parí mẹ́lò mẹ́ta ọlọ́dún adé tó ẹ̀ ṣe ẹgbẹ́ òjò tó bẹ̀rù torí kí wọ́n lọ́pọ̀ àbọ̀ lára tí wọ́n tún fẹ́ ká ṣe nínú àwọn iṣẹ́ olóore ọ̀fẹ́ ká tọ́ dáadáa ara rẹ̀ òun ni ìfọ́rù sọ́rùn ni jọmọ́ kí lápẹ́ òun ìfọ́rù sọ́rùn ni ìfọ́rù sọ́rùn ni òun ni ká fún àwọn aláwẹ̀ lé Ànábì wa sallallahu alaihi wasallam. Ànábì lè máa ń fàtọ̀rọ̀ sọ̀rọ̀ ìmọ̀. Máa ń fàtọ̀rọ̀ sọ̀rọ̀ ìmọ̀. Ẹ ń bá fún aláwẹ̀ nísìnyí. Fàlàkù nífìlù ajírí sọ ìní. Mẹ̀mẹ̀ rọ́ìrì á ń yá ń kú sọ̀rọ̀ iná ajírí yìí ṣe. Ìwọ́ tó fún aláwẹ̀ ní tó fi sínú. Irú ládátá láwẹ̀ ìwọ náà gbàrú ẹ̀ ládàá palárò sí ẹ̀jẹ̀ kù. Ìjọba ṣe ṣàlàyé. Èmi gbá rẹ̀ ká ní lápẹ̀rẹ̀ lọ́gbà ládàá one thousand. Ó ti bá lọ lápẹ̀rẹ̀ ni ọ̀hún. Mo wá fún èèyàn mẹ́wàá ní ìsọ̀. Àwọn náà gbà ládàá wá one thousand wá one thousand. Ṣẹ̀dí ten thousand mú. Wọ́n ro ten thousand mọ́ sí èmi ètò ní ọ̀jẹ̀ eleven thousand. Wọ́n one thousand sọ̀rọ̀ ìwádìí bá tún ní five hundred kí ẹgbẹ́ máa tún jẹ́ létí mu rárá. Ṣé wá rí ẹ̀ máa ń fàtọ̀rọ̀ sọ ìmọ̀ ẹ̀jẹ̀ àṣàlàyé? Ọ̀pọ̀lọpọ̀ wa máa ń ṣe mistake. Máa ń fàtọ̀rọ̀ sọ ìmọ̀ ìmọ̀ ẹ̀fọ́ fálárọ̀ ó sì mọ̀. Ọ̀nà méjì wo ni gbà? Ọ̀nà mélòó ọ̀nà àkọ́kọ́ ń kọfí kan lọ.

ó lè máa wọ́n àgbà bí wọ́n fẹ́ tọ́wá ti dalẹ́ ẹ̀ máa kó góòlì gbogbo àwọn ọmọ kéékèèké ọmọ sí pọ̀ ní ilé wa bí i ilẹ̀ ìtọ́rí bí i lè jí àwọn tá à ń gbé ní ilé gangan lé bí gbogbo àdúgbò wà kí o àbá tí ì bá ṣe bá ń kọ́ ju rẹ̀ wọ́n fẹ́ lè bọ̀ kóńgò kàtà lójúmọ́ kábùkọ́ àyàwó ìgbà tàbí tàbí wọ́n kúkọ́ tó ti jẹ́ dàbí lò wà lẹ́ẹ̀kábùkọ́ ọmọ wa gbàmà ní irú sísà ilé tó bá mọ ládá tó pàtó kì í gbà wà láì yóò tó wà lórí pé mo tún wá tó wú ẹ̀dì à pẹ̀lú sáfẹ́fẹ́ wà ó ti fẹ́ ọ̀dà wọ́n tẹ́ ní owó mi dàdínú ẹ̀ la tún máa ń sí mọ́ mú àwẹ̀ gbogbo àwọn bá ti dàdínú ẹ̀ sínú olóòsí Nàìjíríà wọ́n ti máa fi kàn sínú àkáǹtì ìwọ náà máa ra dàdínú àwọn sáláàsì ìwọ lágbára irú tẹ́bí wọ́ta tí wọ́n mú ní ìṣẹ́jú tútù ta ní òrùn tébù wọ́ta àti fashions wọ́ta tí òrùn mọ́ tébù wọ́ta tébù ìlú mú ọ̀rẹ́ mọ́jà àparọ̀ àparọ̀ mọ́jà àparọ̀ rọ̀ ní and tébù alẹ́gbẹ́lẹ́ irú lágbóyí mẹ́ta jú di irú ẹfà ẹfà àbọ̀bẹ́ sọ ẹ̀sẹ̀ lèrè ẹfà wà lẹ́ẹ̀kọ́ ní tó kìkì dòdó ó tó ní òṣòdà tí ó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó rí ọ̀sán ọgẹ́dẹ́ omi mi orí akẹ́gbọ̀gẹ́dẹ́ omi mi tí wọ́n kí dáadáa pàápàá bí ẹ̀yẹ máa fúpa wọn á ah, ìfò lè jẹ́ 27 èyí ọ̀rọ̀ ẹjẹ́ ilé yóò sì máa dùn ọ̀nà mi ń gẹ́gbẹ́ láàrẹ̀ ìwọ́lọ́gbára kó

ẹni tó ń tó bẹ́ẹ̀ wọ́n wá lọ́fẹ́ lórawọ̀ àwọn ni ó lè kádà yá ni oníràwọ̀ òṣòro ìràwọ̀ tí ọ̀jẹ́ ìràwọ̀ òkúta tó bá ti burú jù yóò bá lẹ́kù ọfẹ́ lórawọ̀ tẹ́ràwọ̀ rẹ̀ jẹ́ fún wọn lòrò lówó èèyàn tó jẹ wá pé ó gbàdì ìdí àmẹ́bí ẹ̀sì sọ́lẹ̀ àwọn ẹ̀jẹ̀ ìlànà tó bá fẹ́ lò lọ́wọ́ lò òkú gẹ́gẹ́ tó wà tí wọ́n fẹ́ èrò lè lo àwọn mi àwọn kan sa burú wà láì bẹ̀ kódà mọ́ ń pa àwọn ìdíwọ́ tó ní wọ́n lò àwọn lọ́wọ́ wọ́n ṣe rúkẹ́ àbáwọn èèyàn sáà rí ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n wọ́n ti fi àráyé mẹ́ni àwọn ìta àpẹkọjá àmọ́ tí ìṣẹ̀lẹ̀ àwọn olórí púpọ̀ lẹ́yìn báyìí kò sí fámìlì tí wọ́n sí kò fẹ́ sí fámìlì kan fẹ́ sí lára burú kódà wọ́n rí eh, ìyá náà ya arúgbó àtẹrúkẹ́ àfọmọ kan fẹ́ grandpa grandma màmá yẹn ti ń súnmọ́gbà tí ó kù ọwọ́ rò pé kọ́wọ́ máa gbé àwọn ẹyẹ burúkú àwọn èṣù ìlọ ọmọdé wá fẹ́ gbé sáwọn ọmọ ọmọ rẹ̀ ìyẹn wá tẹ́wọ́ tí lọ ṣùkú mùsùlùmí kí sọ́gbọ́n ṣe màtúrọ́tì lọ́mọ wá so gbogbo owó àwọn nǹkan yìí àwọn wọ́n sọ tí ó ti sọ̀rọ̀ èdè lẹ́jà jẹ̀mọ́ àwọn àwọn ọ̀sán lẹ́sàn-án àwọn tó láti kò ẹgbẹ́ wọ́n ṣe

ara dáàbì náà pé bẹ́ẹ̀ wọ ọlọ́run bẹ lára ẹ̀ nínú àwẹ̀ táwẹ̀ bá tọrọ kan náwó lórí fámílì ẹ̀ ìyàwó rẹ̀ àtọmọ ẹ̀sùn jẹ tó gbà ní sáré ẹgbẹ́ sọ́ọ̀lù gidi tọba dàlẹ́ tó dà tọ́lọ̀ bá kóyè láti àwọn ọmọ yí kéékèèké tí wọ́n ìbàlágà tó gbà wẹ̀ ẹ̀ra mílíkì kan ẹ̀ra jíǹsì kan kí ni wọ́n máa dùn kan lè mójú táwẹ̀ ṣùgbọ́n wọn ní ìwà ń bẹ àwọn ìyá oko wọ́n pọ̀ ní òlú ìjọ ọ̀lọ́kọ̀ọ́ àwọn dàìbọ̀ sí kọ́kọ́ fún ọ̀lọ́kọ̀ wọ́n jẹ tó lẹ́ pé ọmọ tí wọ́n tó bí tẹ́ ọkọ̀ sọ́wọ́ ìbàndí wọn àwọn wọ́n tẹ́ kí a rẹ̀ ẹ̀ràn lọ́wọ́ àwọn lẹ́sìn filẹ̀ àwọn tọ́jẹ́ pé kìí ṣe pé wọ́n ya ọ̀lẹ́ ṣùgbọ́n lọ́n ti fẹ̀ dáa ó ti kádà lọ́rọ̀ tí wọ́n omi pọ̀ ju kéde lọ ọ̀pọ̀ ìjọkàn lọ fáwọn náà ló ń jẹ ara tá a fi mà pé ìbẹ̀rù ọlọ́run lẹ fi ń gbà wẹ̀ nìyẹn Bákanáà, àlèyànfáàkù kí ń fẹ̀ bí ìlà ẹ̀mí owó sójú ọ̀nà ọlọ́run. Ẹ̀spọ́nṣọ̀ rédíò program sójú ọ̀nà ọlọ́run ni. Ẹ wá wá wà àfá àti ọ̀sọ̀ òdòdó kí ó sì tọ́ kí ó fà àfá àti ọmọ lọ sọ pé gbé rájá lágbàlá àpọ̀ tó máa promote ẹ̀ṣíríkù lórí rédíò àwọn ọ̀tẹ̀ tí ó exist àwọn ọ̀tẹ̀ bálabàlá ni wọ́n sọ lórí rédíò àwọn ọ̀rọ̀ tí ó jẹ́ ní àwọn èèyàn ọmọ ilé sútọ́lọ́ ni wọ́n wà sọ ẹwọ́ àwọn àfẹ́ ẹni ọlọ́run tí mà yé ẹ̀náwó tó gbọ́ ẹ̀nà ọlọ́run ẹ̀mí àwọn èèyàn máa ń rọ̀ kọ́kọ́ wà sí rédíò tẹlifíṣàn ẹ̀ṣin bẹ́ẹ̀ ara pẹ́ ẹ̀náwó sójú ọ̀nà ọlọ́run ẹ̀náwó mọ́sálásì mọ́sálásì ò lè rẹ̀ lótọ̀ ẹ̀rà lọ ẹ̀yìn ní mọ́sálásí mẹ́ta ẹ̀rà tó ní kò ní ẹ̀rà lọ mọ́sálásí ní ti àgbì ẹ̀rà lọ ó ní ti ẹni ẹ̀rà lọ ó ní ti owó pẹ̀trol ẹ̀fọwọ́ pẹ̀trol lẹ̀ ara pẹ́ ẹ̀náwó sójú ọ̀nà ọlọ́run jàmọ́ ọ̀tẹ́ ìpẹ́rẹ́ lọ pẹ̀lú dínkù ìmọ̀sáàjì ara bá ẹ̀mọ́ àtọ́mọ́sálásí ṣe sàábé kan bẹ Abdullahi al-Mujmir ara tó dé ìwọ̀n òṣòrìrì ayérayé nù mọ́sálásí ọlọ́dún ni àti nínú òṣòrìrì ayérayé lábàrá mọ́sálásí gbogbo ẹ̀yin bẹ́ẹ̀ bá ní tẹ́ contribute sí mọ́sálásí ìbẹ̀rù ọlọ́run yẹn ní problem àwọn ìyá wa ayé ìjọ Bọ̀mọ́nù ẹgbẹ́ tí mọ́sálásí tẹ́ bá dá wọn Saudi Arabia, mọ́sálásí ní Twitch, táàmà mú kan tútù mọ́sálásí. Ó tún ní gẹ́gẹ́fẹ́ gbómi gbóná kaná, ibi wọ́n wà jì lọ wọ́n jì gbóná. Mọ́sálásí àbíláàlì mú jí nínú àwọn tàbí tó sórí ẹmọ́ tí wọ́n ṣe àwọn ewé tó rò rẹ̀ dáa. Yọ́wà, ń pàdé ìwé bí i air freshener, ẹgbẹ́ wá sílẹ̀ kò ti wá ìwọ lágbára yá fresh na ẹyọ kan àti lọ́mọ́tara nínú ilé ọlọ́mọ ẹja pẹ́pẹ́ àkáwò ìrọwọlé ọlọ́ọ̀kọ́ dàbí bàtà ló rẹ̀ sí káwà wọn láti ṣe lọ ọlọ́dẹ̀ mi náà rántí wọ́n mi náà rà kàlọ́ láti ètì tí wọ́n láti rà méjì kọ́wọ́dẹ̀ bá wà náà sọ̀rọ̀ àlè dáàsọ̀ àwa ti ṣe kankan mọ́tà láti wà lọ́bẹ̀ àti ṣe táìsì àìjẹsẹ́ tí wọ́n tà láti wà síwájú mọ́tà láti ẹgbọ́n bẹ́ẹ̀ ẹ̀rí kankan sí nínú àwẹ̀ ẹgbẹ́ tí mo tọ́lá lè pé kẹ̀ẹ́dá wọ́ ọ̀dà yìí ẹ̀kọ́ mọ́ta láti. ok wọ́n yóò tẹ́ ìlú tẹ̀lé ọ̀dà ẹ̀pà rẹ̀ ẹ̀náwó lé ọlọ́run. àfà àlèyé sáà ìlànà àrọ́ nílì wà láìpà ẹ dáadáa sáwọn ògbó àtàwọn onígun kan. Àlàáfíà wà sọ̀tún ẹni àmójúkúrò àti ìgbẹ́mọ̀fúyẹ́ fáwọn tó bá sẹ̀yìn ìyẹn nìkan tó kọ́ bírú lòrò àdìsẹ́yìn bírú lòrò àdìsẹ́yìn ẹ̀sọ́ dáadáa sóbi yí lójú òbí ẹni tẹ́ ẹ bá lóbi ẹ̀sọ́ dáadáa sí wọn èmi wà ní ẹjú bàbá ìyá mi ti kú mò ń sọ ẹkọ́ ẹ̀dọ̀lá ìpín pa ẹkọ́ pọ̀ ààrẹ Báwa náà ti ẹ̀ ló fẹ́ kí kí máa fọ̀. Ẹ̀yin tẹ́ ẹ ló kù. Ẹ fún wọn ní ìka àwẹ̀ tó nítumọ̀. Tó nítumọ̀. Ẹ lọ bá màmá yín fọ̀fọ̀. Ẹ bá bàbá yín fọ̀fọ̀. Ẹ bá bàbá yín ẹ bá afárun orí ẹ̀ ẹbá gé ìkanu ọwọ́ ìkanu ẹsẹ̀. ẹbá bàbá náà ṣe ẹbá pọ́líṣì bàtà. ẹ̀rọ ayá fresh na lọ́dún bàbá àti màmá ẹ̀yẹ́wà náà kí yàrá tí wọn náà máa rọ̀ dáadáa ẹgbẹ́ jẹbi ọpa wọn ẹgbẹ́ tọ́jú ìyàwó àtọmọ ẹ tọ́jú bàbá àti ayé rẹ̀ àwọn ọlọ́run ń lò sọ fi dé èèyàn láyé o ẹ̀yin tẹ́ ìbá wá ní bàbá àti àmọ́ àwọn tó bá kù ní èèyàn wọn ẹ̀ ṣe dáadáa fún wọn ìkọ́ọ̀dù sàkà ẹ ń bá lówó lọ ẹyọ sàkà wọn alọ̀rọ̀ mọ̀rọ̀ ẹ ń bá lówó lọ ọlọ òṣèré mọ́ra wọn kìyàwó láì ní wọ́n kí lóòrùn pa

Òrùlé àtọ́kàn ká lọ ṣe àtìkò ìkóraró sílẹ̀ ọlọ́run. Kí la fi wá ń wá torí ìta àrùbí láìláṣẹ́ ọdọ̀ ìkọdẹ̀. Àwọn òrùn tó lọ ní Ṣẹ́lú Mẹ́ra ń fi ṣàhọ̀. Màrádọ̀ tó mẹ́ra sọ̀rọ̀ tó wákàtí kan bẹ́ẹ̀ fún ilé ìfẹ̀sí nígbà mẹ́ta. Nígbà tó fún sí, lọ́jọ́ mọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ wọn kó tìkọ̀ àní àdúrà sí wọn. Láìláṣẹ́ ìkọdẹ̀ ìyẹn ọlọ́run ló lọ ọrọ̀ ọgbẹ̀rún òṣùwọ̀n and that is 83 years. Ẹgbẹ́ tàwa, ẹgbà lọ rí ti ká tí ọ̀bà sùn yóò ṣe tó bẹ̀rẹ̀. Ìwọ́tọ̀ lọ rí ti ká ẹ̀yìn náà jì. Tẹ́ ẹ bá lè kúra ń jọ ọjọ́ láti àdúgbò ẹwà àwọn ọmọ tọ́nà kúra ní kàkà níbi. Tẹ́ ẹ bá rí nínú olóòrè náà, ìwọ náà dì máa mú kóyàwó rẹ̀ àtàwọn ọmọ sẹ́yìn, ìwọ náà ní bọ̀ wọn. Ọ̀rọ̀ àkúrà ní sọ wípé kúrà ní ìdáni máa kà bẹ́ẹ̀. Kò sí ná ẹ̀sẹ̀ sólà, kò sí sólà ẹ̀sẹ̀ jẹ̀nẹ̀rétọ̀ kò sí jẹnẹrétọ̀ ẹ̀fà àwọn tó ṣíláì ṣíláì sí àbẹ̀lọ́ ìwọ̀n tó aṣọ ìwọ̀dì òwúrò fún Gbogbo ń bá wá sọ kìí ṣe máa rẹ̀ nìkan ló wúlò fún páàwẹ̀ bá fún wa parí tí láwọn ṣe ohun a máa àti bẹ̀rù ọlọ́gbà. Torí pé ọlọ́run ọba ti wá kìí sọba tí ń bẹ nínú Ramadana nìkan làwọn àfáà tó máa ń sọ expression kan, òun máa ti parí wá sí. Wọ́n sọ pé kú rọ̀bánì yìí náà wà látẹ̀kú ní Ramadana yìí. Ẹgbẹ́ ẹni tí ń ẹmọ́tẹ̀ ẹni tí ó ṣe Ramadan Ramadan máa wá yọ́ lọ ṣùgbọ́n lọ́wọ́ ní lọ torí náà ní Ramadan tó gbọ́dọ̀ méjì mẹ́ta yìí ṣùgbọ́n mẹ́rin ọlọ́jọba wọn láyé wò àwọn èèyàn ó tù lórí tí ojúmọ́ ni ọmọ àwọn èèyàn ó tù lọ́la Ewé tùlọ́ tó máa kọ́ lọ́fọ́. Àwọn ní àjọ bẹ̀rẹ̀ àwẹ̀, wọn ò ní dáàrin, ẹnu ní ọ dáàrin, òní parí tàbá ń lọ àjálà ọ̀rọ̀ ìkọ̀ṣùgbọ́n àwọn bí ẹ̀rù Jẹ́ká di Ramadan kẹtẹ̀bọ̀ sẹ́rùn. Jẹ́ká gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé. Ọlọ́ta kàbọ̀rọ̀ wọ sínú àdìjẹ́ náà. Ọwọ́ apọ́ṣẹ́kò ọlọ́ba nìsàílẹ̀ sàn ìbàmú. Wọ́n jẹ́ kó sí ní àwọn rẹ̀ ilé ẹ̀kọ́ Al-Qur'an al wọ́n jẹ́ pàrọ̀ rẹ̀. Wọ́n jẹ́ bí ẹsẹ̀ fáàlú pápá rọ̀ rẹ̀ mọ́jẹ̀ kẹ́ fi ìfẹ́ ẹnú pààrọ̀ ọlọ́wọ́ ajá sọmọ ìlú ayé ọ̀tọ̀ gbogbo yàbárabàrà náà sọ ti gbókò ní ẹ̀tọ́ lọ́rùn sí ọlọ́lẹ̀ òde tí àwọn ọmọ nípa akérè o ọlọ́ọ̀bá ni ẹ̀yìn náà sì láyé ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله